mo ti ìpínlẹ̀ Ọ̀ṣun tọkàntọkàn fún ọdún mẹ́rin láì sinmi ọlọ́wà ni mo fẹ́ kó lọ sinmi díẹ̀. ìyàwó mi á sọ tí n bá ti jí làárọ̀ màá jẹun màá sùn. tẹ́ẹ̀mọ́ Yorùbá fíìmù kìnnìkan máa jì magic Africa magic àjọ máa bẹ̀rẹ̀ látàárọ̀ ni. mo wá ń sọ mo ní jọ́wọ́ mo jù láàyè tí ẹ ṣe nǹkan báyìí gbẹ̀yìn. akọ́lé dẹ́kọ̀ọ́ ní rò pé mo lo ọ̀sẹ̀ kan rí fún ọdún mẹ́rin wọ́n ara lè lo oṣù kan gbáko gbogbo àwọn gáàsì rẹ̀ mi náà wá ń kí mi wà ní ṣẹ́ẹ̀bù náà ló ṣá. tí màá ti jí ní aago méje mo ti kírun náà báyìí àlejò tí ń dúró lè mí. sáwọn ọba ló fẹ́ sọ ni àbáwọn olóṣèlú. a lè má ra àyè jẹ́ láàárọ̀ ìkókó ìka jẹ tọ̀sán. inú mi dùn mo sì ní dáadáa ó tó wá jẹ́ kí ọkàn mi balẹ̀ mo tún wá rò pé ó yẹ kí lọ dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run mo lọ sí umra pẹ̀lú ìyàwó mi nígbà tá a fẹ́ tà wá o àáfàá tó bá a lọ ó ní àníyàn àníyàn kankan kò sí ju pé mo wá dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run pé ọlọ́run yàn mí ní iṣẹ́ ó dẹ̀ kún mi lọ́wọ́ mo rí jẹ́ àkọ́kọ́ náà ọlọ́run kì sọ̀rọ̀ kó má sọ pé òṣèré mọ́ ìlérí ọlọ́run kí ló máa ṣe ire gba méjì ló fẹ́ fi fún wa lọ́dún yìí. àmì o. àgbà máa lè ju apàdà. àmì o. aṣíwájú bọ́lá mẹ́tìlá di ààrẹ orílẹ̀-èdè. àmì ìyọ̀lọ̀.